ńlá. àṣírí àbò. bàbíà ńlá. alaka okudi. bàbíà ńlá. alaka okazuwa. bàbíà ńlá. alaka okudi. bàbíà ńlá. alaka okazuwa. bàbíà ńlá. alaka okazuwa. bàbíà ńlá. àṣírí àbò. bàbíà ńlá. alaka okudi. bàbíà ńlá. alaka okazuwa. Bayo Bayo what's the meaning of this now. ọkọ mi dẹ ọkọ mi dẹ. alaka okazuwa. bàbíà ńlá. alaka okazuwa.